السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته اسمكم الكريم اسمي محمد يوسف أديبايو المشهور والمعلوم بمحمد يوسف أموارا ابن العجيب ابن العجيب مولا وايغان كيني سلام كنا في حفلة المولد النبوي في بلاد أوفا أواني أوفا ni mawlidi maulana shams al-arifi amiru al-awliya maulana sheikh muhammad al-jami bulala ẹ ṣeun gan gẹ́gẹ́ bí sifaatu yín àbíkàtẹ ní mihina yín profession yín ta gbogbo ayé mọ̀ yín sí azakir kó tó di pa mọ̀ béèrè béèrè azikiri ṣíṣe kila lẹ lè sọ fún wa ń pa àwọn karamat bẹ́ẹ̀ yìí tẹ́ gbọ́ baba nípa baba wa ṣó Jami Bulala ẹsọ yẹ kan fún wa ẹsẹ alihamudulilayi karamat tí mo gbọ́ kọtọ ẹ àwọn àpọ́nlé nípa ṣé o jáde bilala àwọn pọ̀ àmọ́ èyí tí mo gbọ́ tí ó jọ mí lójú òun náà ni wípé níjọ́ kan wọ́n gbàlejò kan àwọn èkúté kan wọ́n wá jẹ búrẹ́dì wọn wọ́n gbé ata ah, ló jẹ gbogbo búrẹ́dì wọ́n gba àwọn èkúté ní pọ́n wọ́n pe gbogbo àwọn èkúté yẹn jáde ó jẹ́ nǹkan tí ó àmọ́ karamọ́tì tí ó jọ mí lójú jù náà ni wípé bàbá yẹn ní ìmọ̀ bàbá yẹn ní ìmọ̀ so ẹ tó bá dẹ̀ ní mọ́tò dẹ̀ níbẹ̀rẹ̀ ọlọ́run ó máa ń látúbọ̀tán dáadáa so irú àtúbọ̀tán dáadáa náà ló ṣẹlẹ̀ sí mọ́lá ṣe ojú àmì ìpínlẹ̀ náà. alhamdulilayi rabbil alamin ẹ bá wa ṣàdúrà fún Yayi TV. àdúrà mi tí màá ṣe fún Yayi TV òun ni wípé ní èmi Muhammad Yusuf mo ń pe ìwọ gbogbo ìwọ tó ń wò mí tó jẹ́ olólùfẹ́ mi tó fẹ́ máa rí mi follow Yayi TV Yayi TV ẹ̀ ní wálẹ̀ láéláé nǹkan tí wọ́n Yayi jẹ́ kí n gbé láti ibi hayu Yahya ọlọ́run ọlọ́run tó ń yé Yayi TV ọlọ́run tó yé anabi muhammad ọlọ́run bá yóò tún bá bá yé Yayi TV ẹni wàá lẹ̀ láéláé ilà àmà wàrúfàánà ọmọkànnà àlẹ́yà. babatunde. ọ̀rọ̀ àbúrò wa barakatu. wọ́n náà wọ́n kọ́